This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. nínú ẹ̀kọ́ tá a tún fẹ́ kọ́ bí innamal a'malu binniyat a ti sọ pé hadisi yìí ó sọ pàtàkì ti ń jẹ́ àníyàn nípa ọ̀rọ̀ ìbádà wa àwọn àfáwá wo wọn ní àníyàn yìí rukunun hiya amshartun nínú ìbáàdà tá a bá ń ṣe ṣé orígun kan nu ìbáàdà yìí ni àníyàn jẹ ni àbí májẹ̀mú kan nu àwọn májẹ̀mú tí ó sí ẹ̀sìn ò dúró òun làníyàn jẹ àníyàtú rukunun hiya am amshartun àníyàtú kéèyàn dàníyàn ó lè jẹ rukunun ó sì lè jẹ shartu lọ́nà o gbogbo iṣẹ́ téèyàn bá fẹ́ ṣe àti sọ pé ní innamal a'malu binniyat àfi kéèyàn ọkọ fi àníyàn ṣáájú nípa báyìí ohun tá à ń pè ní rúkúnù nínú ṣẹ̀ríà islam tọ́ba ní kíní kan jẹ́ rúkúnù kíní kan jẹ́ ṣáàrùtù kíní ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ni pé ń tá bá pè ní rúkúnù orígun kan nú ẹ̀sìn ni pé lára ẹ̀sìn yẹn náà ni ó wà kò ní wà kárí ni kíni kò ní wà bọ̀tí tá a bá pè ní májẹ̀mú irun májẹ̀mú irun ò ní wà lára irun lápèjúwe nísìnyí ká ṣe àlùwàlá orígun irun ni àbí májẹ̀mú irun májẹ̀mú ni shartun li sihhati salat bẹ́ẹ̀ ọba sàlùwàlá irun rẹ̀ ò ṣe kíni ẹ̀rọ òdo níta ń pè ní májẹ̀mú nìyẹn ẹ̀rí pé kò ní papọ̀ mọ́ ìbáàdà yẹn gan àmọ́ tá a bá pè ní rúkúnù yọ wà lára ìbáàdà yẹn gan nípa báyìí kéèyàn ó dà níyàn rúkúnù min arkani salat rúkúnù min arkani nínú àwọn orígun òrun tó ṣe pé ní tí ọba sí ẹ̀rùn òdó àbí gbogbo ìbàdá àti gbogbo ẹ̀sìn téèyàn bá fẹ́ ṣe tí àníyàn dídà bá ti kó mbẹ́ òpó kan nú àwọn òpó tó gbé ẹ̀sìn yẹn lọ́wọ́ òun ló ti ṣe kíni òun ló ti wó lulẹ̀ yẹn túláàsì èèyàn gbọ́dọ̀ dàníyàn ọ̀nà wo ni àníyàn máa wá fi jẹ́ ṣáàtù tí máa fi jẹ́ májẹ̀mú òun ni pé kọ̀ wá tó kéèyàn fẹ́ ṣe ìbáàdà kọ́kà dàníyàn pilẹ̀ lásán kọ́gbàgbé àníyàn النية لا بد من استصحابها إلى انتهاء إلى انتهاء العبادة وألا يؤتى بما ينافيها bẹ́ẹ̀ bá ti dàníyàn ní sèpé mo fẹ́ sin lọ́hùn mo fẹ́ kírun mo fẹ́ gbàwẹ̀ àníyàn yẹn gbọ́dọ̀ máa mẹ̀ntẹ́nì ẹ̀ títí tí bàdà yóò fi tán ni kò gbọ́dọ̀ ṣe nǹkan míì tí ó tako kíni tí ó tako àníyàn ni bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan kan nínú òrun ni nínú àwẹ̀ ni nínú ìbáàdà yòówù tí ń bá ń ṣe lẹ́yìn tó ti dà níyàn lóòótọ́ ó ti dà níyàn ń pilẹ̀ àmọ́ kó tó di kọ́ parí ìbáàdà náà ọba tó gbé ròmí tó yàtọ̀ sí kíni tó yàtọ̀ sáníyàn tó ti dà ó ti ṣe kíni májẹ̀mú tí ó jẹ́ kí irun yẹn àbí ìbáàdà yẹn kó lálàáfíà ó ti wó ní baba yẹn àbá mi máa ń sọ pé àníyà ó lè jẹ́ kíni ó lè jẹ́ rúkùnù min arkanil ibada ó sì lè jẹ́ kíni shartun min shuruti sihhati al ibada.